بسم الله الرحمن الرحيم واضرب لهم مثلا أصحاب القرية إذ جاءها المرسلون إذ أرسلنا اثنين فكذبوهما فعززنا بثالث فقالوا فقالوا إنا إليكم مرسلون قالوا ما أنتم إلا بشر مثلنا وما من شيء إن أنتم إن أنتم إلا تكذبون قالوا ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين قالوا إنا تخيرنا بكم لئن لم تنتهوا لنظلمنكم وليمسنكم منا عذاب أليم بارك الله فيك وجزاك الله خيرا أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم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 kowa roje in su albarka ilunyi ya albarka ba ya albarka kwatakada ya albarka a biyu ebe imu kola albarka don yi waru ya mu gbola paka, albarka gọdun wage àwọn ọlọ́pọ̀ pàkà àwọn méjì káwọn ọ̀pọ̀lọpọ̀ pàgbọ́ ẹ̀ọ́dọ́ kàpọ̀ ojújẹ́ káàmú ìṣọ́kọ́lọ́ sọ̀kàrà tí ìjì jùn sọ̀lá ní ebi ṣùkọ́lọ́lẹ̀ àbísìkì ìjì ọjọ́ adúnádùn kẹ́nìkẹ́ ìkàrà tó gbọ́ kẹwù màgẹ̀sí anẹ́ kẹ́ àwọn ọmọ ìṣùkọ́lọ́ kẹ́nẹ́ tẹ àlẹ́mún dábà mẹ́ma kàrà tó adójú olùká èyí ká mímọ fọ́sẹ̀rín kùmọ̀ ákàkíní yín àmúnúṣà níbi yín sá ìpẹ́má tí kí yú jẹ́ fẹ́wọ́ antioch kọjá antakiya ìkọ̀lẹ́gì wá kọ́kọ́ mímọ̀ pàtàrò rẹ̀ dẹ̀ wọ́láwọ̀ àádẹ́mù bímú wọ́láwọ̀ àádẹ́mù wọ́láwọ̀ àádà tó dáyà kùránì ìdí dúdà níbi yìí sánú àyà ìtúrọ́tù yàtẹ́mbà ìdúdà níbi yìí sánú tọ́dẹ̀wò ẹgbọ́ àwọn kòṣánà ayalẹ́ka yẹ́ni wọ́n tó rẹ́bẹ̀ lọ́wọ́ mẹ́tàlán àṣùhábà ido de ofisin idi ja a halmar salon baka munu jawa ma idi arsal na baka bayan ma mace nilayi musulmi ni ka kọ munu jẹ miyi rama ojú aka apamọ nínú jẹ miyi ngọ apamọ nínú jẹ miyi lẹnu ọmọ na ọmọ kókì nínú isa mo ojú adúgbò mọ làwọn فكذبوهما مملا مادو ديمي فعززنا بسادسين أمنكتا كتفاهم دومي جلا وقولوا مكرموا به إنا إليكم مرسلون أو أم سوجون أجي أو ذلك أجل النبي ni a yi jẹ ní àdúdọ̀ bómi ìjìbó mẹ́ta lẹ́nu aláwọ̀ dánwà ẹ̀kùránì ní àníbí dánwà ìbòhàdé ti wú ní ṣédé mi mọ̀ fẹ́rọ ọmọ adéjúgbó mú akẹ́kì lòlọ mọ́ ṣàmúnúṣẹ́ ya níbi yìí sáré ìhàmúnúṣẹ́ kọlu ma ẹndùn ilẹ̀ àbàṣàrò mìtìlónà àmẹ́ṣẹ́lẹ̀ tó mẹ́ṣẹ́ ń ṣédé òun wúlò àìmẹ́ṣẹ́ wọ́n máa àǹzẹ́lẹ̀ rahmanu mi ṣe yìí òun tó ara máa ní pẹ̀lẹ̀ ìpẹ̀lẹ̀ òdúkú mọ́ ṣẹ́dá mẹ́wéyìí o àfẹ́hun tó ẹ̀mí yẹ tẹ̀ka tẹ́ta ní kùránì kẹ́kù wọ́n dàṣítẹ́ ọwọ́ rẹ̀ almajiri dàṣítẹ́ ọwọ́ rẹ̀ di kùránì náà kẹ́kù ọwọ́ rẹ̀ in antum illa tasribun amẹ́ṣẹ́nẹ dún ẹni mímẹ́ṣẹ́ àmọ́lújẹ́ yẹn kùmà káwọn mọ́dẹ̀ kọlu àmọ́ àmúmúdá rọ̀kùnà yà inna ilẹ̀kùn lẹ́mọ́lùfẹ́lọ́nù àwa ọjọ́ àṣẹmà káwà tó ní jẹ́ àti wọ́mọ́ àlẹ́yìnà ilẹ̀ ìbẹ̀lẹ́gùn mọ̀bí àwọ̀ iná lórí àdó yíwa ń tẹ́ dé ìwòṣẹ́ yẹ́rúmẹ́ káwọ̀gẹ̀ tí a kàrúnmẹ́ àtẹ́kìbọ̀ náà yọ kí a kàmẹ́kọ̀ gbàlẹ̀ ọ̀dọ́mọ̀ ń màá gbó kámú oníṣẹ́ ìṣàmúníṣà níbi ìta rẹ̀ tó dẹ̀wọ̀n níbi ìta tó oníṣẹ́ ọjọ́ ìṣe kọjú ọ̀bùn mọ́mù sí kìkúrá nìkọlá ń wá ìṣe òun yàtẹ̀ ní kí wọ́n pa ọmọ wọn jẹ́dọ̀ rẹ̀ akọ́là ẹ̀jẹ̀ wọn ayé ní dodo wọn ní níbi wọn nígẹ̀. àmúdàbí òlùkà mọ́ oníṣẹ́ lẹ́yìn niko karatu achana naye aya aya komolomo aya kebwelo ko qalu oh, inna tatayyarna bikum qala ogene mhm maana tunaweza kumezona na huko hata mtui au mchitani au mchimena inna tatayyarna bikum ayé kẹ́kọ̀ọ́ ẹ̀yọ̀ rẹ̀ ayé kàmá káàbìrì jà ní adókẹrẹ bá mú mi tí ọjọ́ káàmà alẹ́ gbogbo yìí ńgbàlẹ́ lẹ́dẹ̀ ìgbéjìjà kọ ọ̀gẹ̀ tíà kùmà sínú ìrírí àtàbọ̀lá tánẹ̀ kùmà nẹ́dù dìfẹ́ǹdì mí pé kùmà kùmà alele kanu kafiri janayi ta mama lele da ale bibiri la ala inike jajigi sabo janibi isa lede dike jajigi asubu mune ẹwùn tí a lè bíbí kama kafiri janayi in general lẹ ewu gbogbo kò hàn yanu lẹwọ ka jajigi dẹ yana ma kafiri ma den ma nari ka anya gbọ ka ya ya kati dẹ yana ma kafiri yọ kati kabireti ulaba kaza eni kabirin dimatini ki kare e a kabirin gudurun ali kabirin kinan ali matande respond approach bibi matande jida ma ni jojo lele da ale todo wo na sẹwọn òkùtẹ pẹ ma abẹ ma ma e na abẹkùn قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا رائبهم معكم أئن àbó bíbí ìdáné yúdàmú mítọ́ ọjọ́ lẹ́dẹ̀ ọ̀ọ̀lù mamúmọ̀dá iná tàtọ̀ yẹ̀rọ náà bíkùn àwọ́ ó sì bíbí ìjẹ́nìmú alọ́la mẹ́mẹ́ ó sì bíbí mẹ́wàá ògùn bí ẹ̀mẹ́ mẹ́wàá nẹ̀wó bí ẹ̀wọ̀ ọmọ oníṣẹ́ ẹ̀pọ̀n agbóbẹ̀rẹ̀ ọlọ́dẹ̀ máa yóò gódẹ̀ ọmọ ẹ̀ ọlọ́gẹ́lẹ̀ dẹ́mi ni àbẹ̀dí dẹ́mi ni wáyé ànàfà bí ẹgbẹ̀rún àwáyé gílègì ni kọ wáyé màkájọ kó wáyé gílègì ni yìí máa ń pa bí ẹgbẹ̀rún tọ̀pẹ̀ yọrọ náà lẹ́kùn ó ti lọ́ra náà kẹrẹ̀ bú àwọn tó sì máa lóyún ẹgbẹ́ nǹkan nígbà yà ń kàlà oyè odó ìmọ̀kọ́dún tẹ́ ọkọ́ lẹ́gbẹ̀ẹ́ gbàgẹ̀dá tí àmọ́kọ́ ọkọ́ ẹ̀lẹ́yàn ẹ̀mú yàtá sájá ẹ̀dẹ̀gẹ̀dẹ̀ bí àwọn ẹ̀lẹ́wọ̀n ẹ̀dẹ̀dúyàwó jẹ́ ṣọ́ọ̀gẹ̀ náà pàbí dáadáa ọkọ̀ èsì àwọn làkẹ́jọ gẹ̀dá tí àmọ́kọ́ ọkọ́ lẹ́ àwọn ẹ̀lẹ́yàn ẹ̀rùn lọ́lẹ́ni alákẹ̀rẹ̀ bẹ́rẹ̀ ó bó allegorical meaning ma mine mi akapayo remi de to silegamo mada balen akoyo jeunamo ewe ko ewe garo yale ko to inali kami arab ne o ti ewe garo yale iname wewewe kama ni constitution belief yudu takuma lotu le ìwìlẹ̀ ẹ̀yàn àbẹ̀kíyàn mọ́lẹ̀ tí èrò ogun kàmẹ́wẹ́ ọgé kàmàní bìlìbò yíwìn ájọ káàmà yí kí ò lè gọ́ máa yóò rírẹ̀ ma ogun pa ẹwẹ́ lẹ́múwòtọ́ yẹyẹ ìṣà àkẹ́dọ́mọ́ ìmúwòtọ́ orí ìṣà àwọn ọdọ́mọ́gbẹ̀ tó ìṣà lóòtọ́ ní ìṣà ẹwẹ̀ màmàtà wọ́wọ́ yìí ó sì ìṣà ṣẹwẹ̀ màtà wọ́wọ́ yìí Ìgbò nàkọ̀lá ẹwọ̀ bó àjákà. Ṣúgbò hánà lẹ́yìn. Tọ́, àbúgbì máa bí alùlá ní ẹ̀mílẹ̀ yóò wú náà làkà. Owú náà làkà one ole umu gi lo ole le mu pare e ko le le rie o una ola ka o wu o wo eri bo ka ma mu lu yi ko e o du ma mo na bi gbolo ma ko du o yi na na lo bàtẹ́ ìjàmà àtàrin ẹ̀dánẹ̀ nà mẹ́bí yí kàdárẹ̀ sáta máa yọ àmì gígẹ́ ẹ̀dẹ́yìn bàkẹ́jà nà mú nà má gbà ẹ̀rí ọ̀nà ìfọ́ nà òdu kó tá rọrọ̀ arọ̀ gidẹ́ ju ohun pẹ́ nà rọ̀ yìí ohun kó gbùgbù ohun kó gbùgbù ó yí ẹ̀yà náà gbọ̀mẹ́tẹ́ wá abẹ́rẹ́ rẹ̀ mẹ́ẹ̀mí alómẹ́rọ. Wọ́n lè kó gbùgbù fáyà ń lọ jókè ẹjọ́. òǹkọ ẹ̀ nẹ̀dẹ̀ aléyìn wa sálọ̀ ìnàmì bẹ́ẹ̀ ni kìdí ọ̀la kìdá yìí ṣẹ̀ǹkẹ́ lè débi díje lóhun ibi kìtàbù tẹ̀wọ̀hìd ẹ̀wọ̀n àdínì máa dà lóhùn. oyóòmọ́dó yóò hojú yìí àdínì islaman ṣe dé pẹ̀hùn báyé karatu ìmáàmù ti karatu gẹnu kẹ́yìn apèrè wọ̀lá àdínì kẹ́yìn aṣòṣì àdínì ẹ̀hùn ẹ̀yìn apàbí ọmọlẹ̀ ọ̀làpàgà ìdẹ́dẹ̀ rọ ẹjọ́ todo ìdénàmí àdífi ìwá ẹ̀wọ̀n gbọ́ àtọ̀kọ́ yorùkà náà gbọ́ fìdẹ́yìí tí o má tukọ̀ lẹ́yìn ọ̀gbìn tó kẹjá kó wa fà ní ànáka yẹn tọ̀yìn ó lùmú náà wọ́n mú kí wọ́n bá yọ ẹ̀ àdín ìṣẹ̀jẹ̀ kó o. tó dẹ̀wọ̀n àdí ìṣẹ̀wọ́ anas ibini malik hadith ilé enweghị ịrụ hadith muslim hadith 2,224 ewudo hadith mezie boit nọ ewudu ma boit nọ bụ ebe ọ bụ keakọla apịrọtụ ekwesị na-enwe ịnwetaịl ịmadọta taịl ịcha ka enweghị ile iku na-eyi enwe na ga-enye fụ. tira opposite alfaalu rẹ optimism and amadu ah, alẹ ní wíkì subhanallah ibi mi jẹlẹ wọdú anas bin malik radiyallahu anhu baabu siyaratu walfaal kidai muslim وما يكون فيه من الشؤم gbẹ́bí lẹ́yìn akókò lẹ́hún kó sì kí a ní ẹnkì àánú ìṣọ́ra kàmílì kòkò lójú ohun màdì àdìsí wọ́n mọ́lẹ̀ àdìsí lẹ́dẹ̀ عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا عدوى ولا سيرة النبي صلى الله عليه وسلم ينهى مدك عدوى

màlẹ́jà níbi wà níbi àbí àdọ́gẹ́lẹ̀ ìṣòna támọ́nẹ̀ ẹni yóòrùdó ẹnẹ̀kúnmù ẹnẹ̀kúnmẹ́nẹ́lẹ́ káàkiri wọn kúnmù bẹ́ẹ̀ àbẹ̀kúnmẹ́lẹ́ ọ̀gáàkiri communicable disease yóò nẹ̀ mú ńgẹ́nẹ̀gìnà ọ̀gálẹ̀ rẹ̀ ọmọ àmúniyàn àtàwọn mẹ́lẹ̀ ẹnẹ̀dúnẹ̀ ìnáyà ìnàmọ́má ìmẹ̀lẹ̀dúnmọ̀ imda mene kati dɔlɔ yiman mɔ mɛni kɛdɛ yɛn o ka lɛ mɛlɛ dodo ka tuberculosis tb ɔlakidɛ yaji wɔ kɔwɔ ami dɔktɔ yaji wɔ kɔ lama mɛni o kɔ ne tb kaki ki ki rɔba nɔgɛ ne kidɛ yi. egeke anyị kia produce ọga more than 30 million ya kwe ụkọ eneka nike produce ọga 30 million kwe kamune 30 million anọ ọga tv makọta ẹni wọ́pọ̀lọ̀ ohun yóò yàwọn ilé èkó kọ́kìdẹ́ gbogbo oṣù méjì ẹ̀ta

bọ́ọ̀lù mú náà yá kọ́ ọ̀bù máa ṣe sì yẹ́dà agbọ́lẹ́nu gbogbo ìwú yóò sápá ọkọ̀ gílẹ́bí yóò sápá ẹlẹ́mẹ̀ntà mẹ́wọ́n kọ́wọ́ lẹ́gì déhùn kìnnìkì kọ̀ǹtàkìtà múnẹ̀ fifty thousand ni bótú ìwá yóò sápá lẹ́nu dé kọ̀ǹtàkìtì ẹlẹ́kà mẹ́ẹ̀ẹ́ ẹ̀mẹ́míwọ̀ mẹ́kọ́jáde ẹ̀mẹ́míwọ̀ kàtí mẹ́kọ́jáde ẹ̀mẹ́míwọ̀ táyé kọ́jáde ẹnubọ́ ìkẹ́ mẹ́rẹ̀ ẹ̀dẹ́gbogbo ọmọ ẹ̀rẹ́ onúgbà ọgbẹ́ ẹ̀ẹ́lẹ́mú pẹ̀lú àwọn ọdọ́ kọ̀mìnìkébù dìzízi àwọn ẹ̀mẹ́yì mú òkòrò lẹ́jẹ̀ lẹ́kàyọ́ mú ẹ̀mẹ́yì lẹ́ni mú mọ́lẹ́gbó ìpàdé àwọn òkòrò yà ìyókòrò àmọ́ àmọ́ àmọ́ àmọ́ bi ka ne na jo ga ina pa ne ni mo pa ni mo ni ta ru ti hane u bi ani e ni go ta ru ti hane u bi ani e ni go ta ru ti hane ma do communicable i ba e wa ma mu ne ko yo wo ko lo ma yo ko e ma mu ne ko yo wo ko lo bi ki ti le ne ga do ni ere ha Odo communicable domo ẹni belief kakóhùn yẹn máa mú ní máa kí ni mẹ́ni belief lẹ́nu tọ́ ọjọ́ kí máa nẹ̀rẹ́ jù dùn wá tọ́ ẹ lẹ́àdùwà kakọ́gá kọ́ lẹ́nẹ́ta mẹ́ni kéjì kó nà kọ́gá mú ní ìdọ́mọ́ ní wàlàfíẹ̀rọ́ta ó jì ekomo na ye kameni ama arabuja yuyu ame ewe interpretation kọla ewe manye ewe ewe oyale ụmụadụ interpret otu imo na eyi anịbịa ni ihe ahụ mgbanwe n'ige wòye ujibu ní alfa'al èyí e tí a tún mí tọ́kì rò ní ẹ̀dọ̀kẹ̀dọ̀ mi á bà kìlú pẹ̀kẹ́nẹ́ dúnmí ẹni ìbílí ìhùn kì máa bí ẹni oúnjẹ mọ́dọ́ ti fà ẹ̀hùn mọ́dọ́ fà orúkọ pọ́sìtì àti ọ̀rẹ́ tó yìí ṣe èhùn tó tílà ṣe kí mú dẹ̀rọ ẹni kàní dúdú hù kì wọn àkàyà àkàyà ọ̀nà kọjú àgbẹ̀dù kú. wẹ́ẹ̀dì kì á ti wẹ́ẹ̀dì ẹnẹ́ kí a nù gbé yí rẹ̀ òdì adóònẹ̀dúhù ẹ̀òdì ẹ̀nà àkànyà ti adóònẹ̀dúhù ukọ̀lẹ̀ yẹ́kìsù kọ̀lẹ̀ ẹnẹ́lẹ́ gbó yí rẹ̀ kẹ́nẹ́lẹ́ nìkanẹ́ tákẹ́ pàṣẹ nẹ́ta mọ́ra lẹ́dùn yánu dùhù dábọ̀ bọ́nyá dá yẹ́ gbọ́dọ̀ fáàlì lẹ́dọ̀mọ̀ màṣíìnì lè ràn mẹ́ta tẹ́lẹ̀ ní ó ó tùrùkàndàlá ó ó màṣíìnì kàmdàlá lè nítorí mèrè mẹ́ra mẹ́kí màṣíìnì tìyànà ló kàmàná ọgbọ́n jọ́sọ̀ nìyí kàkẹ́lẹ̀ ẹwọ́ jọ́sọ̀ nìyí ẹ̀ pàṣẹ ní kàkìdágọ̀ máa kọ́ yẹ ẹ̀hùn kùmọ̀ yẹ́rọ ẹ̀nẹ̀ máa yẹ́rọ àbẹ̀kíndé ni ohun ẹ̀wà gbọ́ lost and found kọ̀lá yẹ gbọ́ wẹ́nẹ̀kẹ́ ń lẹ́yìn àbẹ̀kí yẹ gbọ́ wẹ́nẹ̀kẹ́ ń lẹ́yìn pàmọ́ rẹ̀ fún mi believe kàké ukọ̀lẹ́ ògbé yìí rẹ̀ àkànyàkìdó nẹ̀dú jẹ́ǹkẹ́ pàṣọ́lá kọ̀lá lẹ́ mà ní believe kàké tọ̀ àkànyẹ oníwọ̀ yọ òwò ṣe ẹ̀mù believe rẹ̀ màdọ́mọ̀ àgbà níbi wọ́n approve wọn ìwọ àkúrò wọn sallallahu alayhi wa sallam ó ní àlọ́dá yàtọ̀ pé fúturú agbẹ́wọ́dẹ́rẹ̀ àbẹ̀káwé yóò dé ìwà yàwó yẹn mú pàdánù àníbi àfihàn kọ́ lẹ dúkìtà àbàpàkẹ́ níbi lè fúlẹ́ amánu kọ́la kí a dóńgó ẹnẹ kàkànyà dúdú nkọ́la a success. ukɔlɛ kɔsu tiɛnkɛ wlɛ ya ɔlukɔla bi dza kó alɔ mu nɛ wɛlu lɛ ɛdá kɛ akpadzɛ nɛ du kikɔ lɛ ɔbi lɛ ti bɔ ɛmudu ŋa kitɔ ɛnya nu godzi wa mu mẹ́ni wọnú tọ́jọ́ ìyàtí pàà ìyẹni kẹ́lì mẹ́tò tó yìíbà òkọlà òmẹ́mẹ́lẹ̀ tí a bẹ́dọ̀ ìyọ̀mdàlùkù ni àkó yíò kẹ́ kú ẹ̀dẹ́ àníkí mo ló yíò àbáyọ̀ yìí òkọlà bẹ́dọ̀ lẹ́ẹ̀ẹ́nẹ́gì na kanyakakanya lódò ọlọ́ iṣẹ́ náà mú kọlọ̀ mú dúdú tàbí náà wá pàtú kàtẹ́nẹ kọjọ́ gbọ́dù tí a pàtú kọlọ̀ lẹ́gẹ̀ẹ́nẹ tó wá ka ẹ̀hù lẹ́lẹ́gbàdó làálò iṣẹ́ aláhàn múlẹ̀ ayà tùmí kòdú ṣe dé kọjọ́ pé mú pàtó ojú kọlọ̀ lẹ́gẹ̀ẹ́ wá jáàmù kó ń yọ náà kọlọ̀ gbójí ilé tí wá pàtó lẹ̀ tó oyílé mẹ́mẹ́ gbọ́dọ̀ mẹ́mọ́ tó yíwò ọdún mẹ́gbọ́n mọ̀ mọ̀ sáà olóòmí onígbò fi ṣọ̀kà tí wọ́n mọ̀ dání àmọ̀ ẹ̀gbọ́ gidi ọ̀rẹ́lẹ̀ ti tọ́ etí so àtọ̀pẹ́ yóò ní tàbẹ́nà gọ́ọ̀gọ́ọ̀rọ̀ nẹ̀gbà ẹ́ta kàmí jẹ̀mí ìyọ kọlọ̀ ọ̀gẹ́lẹ̀ kàmí ó lè òdì kàmí tẹ́kọ̀ọ́ yóò kéde àkàyànlẹ́ ilé tó náà mẹ́ lójú ò abọ́ọ̀gọ̀ ọ̀gá mẹ́lẹ́ jápẹ́ ìtàlùfìyàn ọ̀gá bá ọ̀ẹ̀kẹ̀ bá mẹ́lẹ́ takó takadá abájọ àmẹ́ àyíyá fúríyàn kọ́kọ́ bá nígbà nìkan tó bẹ̀ gbọ́ lórí. Àmì ìṣẹ̀ndí ìṣòwúlà máa kẹ́ẹ̀fìrí káyà ayákọ̀ọ́kọ́ ló yí máa yí. Ọbẹ̀lẹ̀ nà máa wọ́n jọ káyì. Ó dàmú nà káyà lè yàn yìí, gbókè ṣe gbókè ṣe àwọn kọfí ákámọ́dé ó dé yìí. Ó ní ẹ̀rọ àmẹ́lá bá máa yọ yìí. Ọ̀gá kí ajàmẹ́lá ọ̀gá ọ̀gbẹ́ yóò gbé ẹ̀rọ. Mẹ̀gbọ́n làlá bẹ̀ ń gbé gbọ́n làlẹ́ ni.

uluwa yi believe believe mana la in lam tantahu mama uluwa yi lan wala yamassannakum la narjumannakum ayar bomume ekolo dora ite adum ti omume ayo boga ekolo mume ayala mewu amewu ata kemedu oyi kọ́kọ́ mẹ́rin ìlú dọ́ndà ìkólé rọ̀bà ولا يمثلنكم منا عذاب أليم wọ̀wọ́rì mẹ́mọ́ ọ̀nà lẹ́mbà àkànyà yóò lókòlókò yàáyá dọ́ọ̀túnmọ́ ọ̀la lọ́wọ́ bókọ̀lá ẹ̀dẹ̀ àmọ́ káàkiri kàmúnijọ́ ọgọ́lẹ́ ńà ma ń bó ìnàdọ̀ káfíríṣì lẹ́mọ̀ agbó ẹ̀mù bí wúwo jẹ́ ní àná ẹ̀tọ́ ti pétánà yóò yọ yíyá yí elòjọ́ yíyá yí abẹ́kùtù lẹ́nu ẹ̀bọ́ kàmọ́tò lóru o máa pẹ́ ayé àfihàn ní máa gbógi jẹ́ náà kàyà màmá mo kì í dẹ́wọ́n gẹ́lẹ́ màá kọ́ lọ ọgọ́ yìí màá kì í sí ọgọ́ yìí màmá ọyẹ ọmọ mà ọ̀nù àkàyà wá nǹkan lẹ́yìn dẹ́ ìjọkọ̀lá ní káàkiri dẹ́ sojú lẹ́yìn dẹ́ ìkéde dọ́gbátákù lẹ́yìn dẹ́ wá ọ̀nà wẹ́nà dájú wọ́n lóka ebi aláwọ̀ ìdìkúra áwùnà níbi máa níbi musa. الله أقول كما يعني فإذا جاءتهم حسنة قالوا قالوا لنا هذه وإن تصرهم سيئة يطيروا بموسى ومن معه ألا إنما طائرهم عند الله

وإن تصبهم سيئة أكيدون لا كربما يطيروا بموسى ومن معه mama si okó náà níbi musa kó bòjá níbi musu yìí kó tì mẹ ẹ jẹ náà tàyà náà yóò ayá ọjà máa ní kẹdẹ wá tu wá yà náà ń ayá sọ̀gẹ́gẹ́ ní tàbílẹ̀ ọwụla bụ àbòyìká níbi mo tàbígbò yẹ lẹ́nà kàmẹ́ má kọ́ àní ka kàmẹ́ àrí nàkàyẹ́ ẹwà musa wọ̀ mẹ́mọ́ àwò àlà ó wà mẹ́mọ́ káfírí mẹ́tẹ́tí àmì bọ́là iná máa tọ irú rome màmá ẹgbọ́jà níbi muhammadu mẹ́bọ́là yíyan iná lọọ. akanyama tó bọ́ jẹ́ ìkó àmàlọ́ àkànyà ọjọ́ ọjọ́ bò máa pa èèyàn yìí wọ́n yìí bí ìṣúná yìí kì á ńlá nàìjíríà mọ̀ àmàlọ́ ọyọ́ gbogbo ìyà níbi musa mẹ́gbọ́dọ̀ mọ̀ níbi sọ́ọ́lì mẹ́ni abánibì sọ́líhù dé dúmọ́ ọ̀dọ́ dé dúmọ́ ọ̀dọ́ mẹ́ni wẹ́ sọ́líhù tọ̀yẹ́rù náà bí káwọ́ bí mẹ́mẹ́ àkà káàrẹ̀ àákéyú ní kwẹ́sì àwọn akẹrẹbúwa pàábọ́rẹ̀ ẹ̀kúmá mẹ́dọ̀ àmìnà ìlàmọ̀gbàdí ni rẹ̀ wẹ́ àníbì sọ́líhù ẹ̀rẹ̀rẹ̀ ìkàlùwò oti di akara mma tu bo yo ifo aduro yo kumeta onle won yo bu ma pa yan ko la ni ma mo yi do an le won yo la ne bi sale o le saya 47 na gane ko o ogene amda bi ya din قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم مما هو عازما مما هو فريشن من من أقول توكايتي ما كان ما تاين ما كانوا يوتان ما يوهيان ما تولي mama olúwa yẹn kòsì kòsì mi akẹrẹbù àkàkànyà akẹrẹbù wọn bá lẹnàrúyọmọ nẹkùn àgùmọ ìkọlọ wọlẹyọmọ sẹnẹkùn nínà ọdẹbùn alim àkànyà yóò lókòlù kọkọ yàáyà lọlá wa kẹrẹbù mẹ ẹ ò tó ìka máa dọ yọ ẹ dùnmọ mọ. wọ́n ní kò ìkún náà kún àìyí. كذبتم بل أنتم قوم مسرفون قالوا تكمل جيم ممدا طائركم معكم oṣì mẹ́ṣẹ̀ dẹ́pà mẹ́ ọ̀rọ̀ àmẹ́wọ̀n oṣì mẹ́lẹ̀ ńomi àánú mẹ́ ṣùgbẹ́rọ àánú a ìǹdùkírtùm ṣùgbẹ́ ní màṣẹ́ mẹ́ wáàdìí kuma yumu luchimere ya kume ukola imugesi mawabu mawabu mema bel ina medolele tane antum qawmu musrifun ameisha mene panu o panu melo ngawo chagu mema sudo gaskiya kabite yigede ngume na kuona begwe che na kuona udeche ngele dakanya dua karabumen mẹmọ de mẹgbọn gbọ kùtẹ yìí dá tí o tí ilé àkànyà bò mẹmánu mẹgbẹbẹ kọlá mẹyànyà pàgánìkọ ọrọ ìrókòm ẹndàwọ àǹkàmà níbi ànàmọ kàkọjọ mà dẹ kàkóbó mà dẹ àbí àmà kàkó tì mẹ àdúgbò yìí mẹ fìtì àmọlà méjì ẹ ń sàrídàmà ẹ ń sàrídàmà. ee eh, ọdede obogi adochi ka mụ na gide ka ma kafiri ama nebi swali okpa nebi musa maka ngbu me akochi ma chugbo zoide chugbo aya akpọ ọkara fome abi ya sinye nigide ama akochi eme shi ngwa ọrụ eme ni ade ee eh, tọla egwu yọnyọ oke teshi akanya kini kekere bone ena do oto ta kekere bone sẹ́ńkọ́ múnẹ̀ mọ́wọ́dọ̀ àkànyà ọjọ́ ìrọ̀ yìí yìí yíkọ́ ẹbò ìkọ̀dọ̀ àkànyà lẹ́tọ̀ ọba àkànyà ẹgbẹ̀dọ̀ ọ̀họ̀ ẹ̀ mọ́ọ̀dọ̀ wọ́ kọjọ́ ọwọ́ tọ́ àkànyà lẹ́yìn omi òjínìmẹ̀ takomi òjínìmẹ̀ àbáyọ ẹgbẹ̀ arọ̀ gbogbo wa te

àmẹ́wọ́n ìṣe kì á jẹ́ ẹ máa sọ́gbọ́rọ̀ ya ní kí èṣe nìṣe àwọn olùsàpẹ̀kẹ́ yorùbá tí wọ́n rọmọ̀ mgbó àwòṣẹ́ ìpamọ́ máa rẹ kótó ọ̀rọ̀ kan omukana mi ka lótó 1987 mú àlẹ́ kótó kóòbù àyà ń ma ń lò sí múbìdà bidakọmọ ma ń lò má kọ ọgbọ̀ ọgbẹ́ ma dẹ múbìdà kọ mọ́ ngomi àwọn abúmátẹ́jà náà gbogbo dẹ ìgbálágádá bùnmi òyì mà bùnmi ẹ̀ máa kótó pàmò ẹ̀ yọ yàmá mẹ́mú ìdílé fún mẹ́rin àbẹ̀kọ́ mẹ́mà gbogbo mọ̀nàgbòdòrò òbìrùn àdàkọ̀ ọgbẹ̀ ilẹ̀ èyí yíò orí múdèsè mbẹ́ àyà nnukwu mata níwà lónúgẹ wá ìkúríkà àti mọ́tọ̀ àbọ̀dà kótó egé wọ̀ ẹ̀ ọ̀wẹ̀ ọ̀bẹ̀ náà pàkótó yẹ ọ̀tọ̀kagbá àmàgbá yáta ẹ̀rọ̀rí ìmúdèjì ọ̀rọ̀kàmà nílọ yìí ọ̀lẹ̀ èdè ìsìlámù ó káńsù lọ́pọ̀tí ìsìlámù bí mọ́ èdè káńsù ìbánẹ̀tẹ́ ọ̀lẹ̀ èdè èmì èdè àti kàmúwò láàrọ̀ yẹn mú ụmụ ẹ̀tọ́ ẹ̀rọ ìyára abẹ́wà bìdọ̀ lè ṣe tọ́gbọ́n la máa ti ka náà là lè gbá mẹ́ ọ́ èmi ẹ̀mú bí ẹ́ mọ́jọ́wọ́jọ́ lẹ máa lẹ òwò lẹ́gbọ́jọ́ òwò yí lẹ́gbọ́jọ́ wọn mọ́ mú wọ́n yẹ gẹ́gẹ́ mọ́ mọ́ bí tánẹ̀ tó dẹ̀hùn àti ka mú àlàálì grievous mistake ó sì mẹ́tò gbọ́jọ́ ìdẹ́ẹ́dẹ́gbà tí ka ti hàlàálì ni. oríṣi mẹ ẹdùgbà kókò kùmẹ̀lì ọ̀rọ̀ kan àbóògì yóò kùmẹ̀lì òbí ó sì mẹ àdúgbò òbí kùmẹ̀lì àbóyókù ya yá èròkó oyókù òkèkè yá lọ́wọ́ hánẹ̀ mẹ́ni bìlíwù kàkọ́ ònà ayá kọ́ owó olòdòdó lẹ́ mẹ́mẹ́dọ̀mẹ́dọ̀gbọ̀ ọ́tẹ́ wọ́n kí yóò awọ́jù ŋutu bɛ dɔn lɛ tɛ wɛgɛ yio la tɛ agbɔdzo kakra kɔ igo yɛ dɔgbɔn ŋutu bɔgbɔn lɛ tɛ wɛgɛ ɔ adi ni ŋu wɛgɛ akɔkɔ yɛ dɛ ẹ̀wọ̀n ta odó ẹ̀wọ̀n ṣe ẹ̀dẹ̀ múdúbọ́gbọ́ ẹ̀dẹ́ ògbógi akọ̀là lẹ́nu ńlá mi sàn bí anábì mẹ́ni ya Rasulullah òwò oníṣẹ́ ọjọ́ ìnàmẹ́ni iṣẹ́ ẹ̀bọ̀ ìṣẹ́ kàmọ́ ka àbẹ̀kámọ́dé yúmọ̀ oríkan lẹ́mdàkà ṣe rámọ̀ ọ̀rọ̀ ara ńlá níbi sẹ́wọ̀n kan wọ́n bẹ́ lẹ̀ ṣe kí a ṣe kí a ṣe rúmọ̀ ọ̀la gbàdọ̀ ọ̀bù méjì rẹ̀ ọlọ́hùnmá la kẹ́rọ̀ ilà kẹ́rọ̀kà wàlà kẹ́rọ̀ ilà kẹ́rọ̀kà wàlà ilà kẹ́rọ̀kà kó. àgbọ̀n alẹ́ sápamẹ́ ẹ ò ṣe ọbẹ̀ ẹ̀ńgẹ̀ ìṣe kùmẹ̀ níbi ilé ìwọ̀n kó kù jẹ́ kọ̀kọ́ yá màá tá a tá mẹ́. amegmegba dini gaskiya ɗan ogala ce yi megmauri ono ko a magiya da haiki ayi adago ba mai ka pẹpẹpẹpẹpẹpẹpẹ yẹ pẹpẹlẹpẹ ayi adẹ tètè bó àní kàdọ́mọ yìí iná tsọgẹlẹ mọ ma ni wà kẹlẹ àmẹ náà ihe èsì lẹwọ yẹ lẹnà àjẹ.

sàmúlẹ́rẹ̀ẹ́rẹ́ لكن اللهم لا إله إلا أنت لا خير إلا خيرك ولا طير إلا طيرك ولا إله غيرك نجيكا هذه هديه اسمه دي مسند امام احمد بن حنبل ان كان بيدو عليه شغله ما دو وابو ẹmẹ́dọ̀ ẹgbù múnẹ́dàbí iṣẹ́ ọjọ́ múnẹ̀ ẹ̀hún mẹ́dọ̀ ẹ̀rọ àìṣẹ́ mẹ́dọ̀ ẹ̀nàdẹ̀dọ̀ ń wọ́bọ̀ tẹ́ òmúnẹ́dàbí iṣẹ́ ọjọ́ múnẹ̀ ẹ̀nàdẹ̀dọ̀ ń wọ́bọ̀ tẹ́ ọgọ́lẹ̀wọ̀n kòbèrè sí ní ìnùbó kuma ìnẹnẹ kàkùmà rí òbí wọ yẹlẹba kẹnẹlẹ kuma dọwọdọ kẹnẹlẹ tọ ndonisi ọjọ mẹsí ọjọ tí àmọnisi ọjọ mọjá námẹ ńà wọwọ wá bá ẹwọn tẹ ńà wọwọ mẹhànẹ mẹhàmà ṣàdọ wa ẹnu tẹ kuma agụkọ machado agọjọmọ ga-agbaba ọma atalete atala agbọ akwụgbogide ma akụ ya ta mmadụ mmadụ ma ohiolu na ihewu ozi habib sahibu ya si ohun dị ewu dubi ewu mọya ya agbọ agbogboigide ewu ịmadọmadụ ma ohiolu na atụmọligidi akụ ya atala bọ́ọ̀gà dádẹ́rẹ́ kọlù dúgbò gbogbo lẹ́wọ́n abọ́yọ́ àmúwà ìwọ́sù bọ́ọ̀gà rẹ̀ ní ìmúdàmú mú àìpàlùpàgbó nù alùpùpàjà tẹ́ bí o jù máa ọjà يسعى قال يا قوم اتبعوا اتبعوا اتبعوا من لا يسألكم أجرا وهم وجاء من أقصى المدينة رجل رجل أبو يوكا جاء إيواوا mkobo hawa min akasa almadinati ko ona jiji wanmo ubiru yes ya ebe awa ewu gi wa gbogbo ìmọ̀ e na mú nnukwu gbogbo ụjọ fámi yútu ya ewu obegi jama kọfiri a ma nwegbọ́ ọmọ bóyé òdé lọ bóyé ụdị ọjọ́ ya a ma yẹra ìṣẹ́bọ̀ fáma yẹra òdè a ma ń ya ya ya

ẹ̀ka káàrùn abọ́ ọpọ́ tí ìkà ìlẹ́jọ́ àbíbò nàìjírí dáwọ́sùn ìgbọ́ kọmọ̀wò kábíríṣì nà tóbi àmà na bìtìbìtì ẹ̀wọ̀n kábíríṣì èrò ìnà tóbi àmà ẹ̀wọ̀n ìnàmọ́ àtúbì àmà kábírí sọkọ́ yà tẹ́lẹ̀ ìgìràgìrà yà tẹ́lẹ̀ sàmì àmọ́

ọgbọ́ ọmọ onúwọ̀ awọ́ akọ̀lá ń ẹbí èrò kàmí yútùkú gbogbo ẹ̀yọ akọ̀lá ń kẹ́ máyùn kàmí akọ̀lá kẹ́ẹ̀kọ́ ẹnà múnẹ̀ hmm, kó ìrírí táyò di òdì òdì òdì òdì òdì ọjọ́ odó fi ẹyẹ jẹyìn jẹyìn ẹnìkì mú yìí dágbo kí àdínì gẹ̀ẹ́sì àtẹni kó ń wà lọ́la anagbo tsoko wà lọ́la ní akọ̀gànì tsoko wà lọ́la ní ẹ̀wọ̀n súnà níbi muhammadu nà lẹ́gbẹ̀nà tsoko wà lọ́la ìyá nìyí kàì abẹ́gidẹ́ ìgbèpẹ́jọ́ ọ̀ṣùbọ̀ ọ̀la bá ma dẹ́. adọ yọ ma amúnẹ amíkàwòrí mú tí lè ṣàgbò má má tí lè pa oyi ìtẹ́bìrú alìmúrùsẹ̀lì meliba mọ́nú je ẹ̀hùn e ma parí e má ẹ̀wẹ́kùnmí e ẹ̀pàlómi wà lórí àwọn jẹ́ Obi kuma na ọ ẹ̀rìn مهتدون اتبعوا مثل المؤمن لا يسألكم أجرا abogi noge skia kima ja kuma bi me bi o meran wa taka jisharu me mama ko bi nala man me lo bala wa na dama ma ma dodo mɛ mɛwɛta mɛwɛta o la kɛnɛ aka mɛwɛta o mɛ ìdédá ni káfí akékọ̀ọ́ la mɛ mɛwɛta máa lo gbọ́ta o ìyẹ́ta mo nù yìí o gbó mẹ́ta yóò bè é o mɛ yẹ wò aa wẹ yẹ ká ẹ lè ma ẹ̀wù yà ká o mẹ rẹ rẹ. wà á máa ní yàrá àbúrú ni wà ilé yìí tó dẹ́rù. wọ́n máa lè ẹ̀wù yà mi. ọlọ́rẹ́ ò náà yẹ ọlọ́ ọmọ òòrùn yẹ́rùn ní ṣe kò náà mọ́ ẹ̀dẹ́ ní ìfìjà ọlọ́ ọmọ òòrùn tó sí ẹ̀mẹ́ kàkómi ẹ̀ṣẹ́ kó mú dẹ́ ní ìbìtà dọ̀gọ̀ṣọ́ yóò yú balẹ̀ má lẹ́ àgbódò lẹ́rẹ̀ pẹ̀tọ̀rọ̀ ní kò máa wọ ilé وده أتخذ أتخذ من دونه آلهة إذن الرحمن بضر لا تغني عني شفاعتهم شيئا لا تغن عني شفاعتهم شيئا ولا ينقذون وما لي àátàrídù mi dúní àlẹ́ àdáhàn àìdá omi gbogbo yóò dọ́ ààrẹ wọn múnà lóbi odó ìkìdẹ odó sọmáàtà àlàkìsọ́nà yẹ́lẹ̀ pàánàfì àti òṣọ́nà mi àlàálẹ̀kwá ìrìdìní rahman ogbà àti yí omi tàbálẹ̀gìdẹ́ ìgbè pẹ́ bìdúrin gídàkanyà dẹ́rẹ̀ bómi àmẹ́ ìmẹ́ fi yírumi amẹ́ńgá rẹ̀ àní amẹ́ńgá rẹ̀ náà ìgbàdọ́mi kó wá bó mẹ́lẹ̀ bọ̀ inú báyọ̀ gbùmí ọwọ́ bàkàyọ̀ ọjọ́ lẹ tẹ́lọ náà bẹ́ẹ̀ wọ̀là yòǹkìdó ìyà nígbèdà yàdó mi ní sẹ́kù yẹ́kù lè dúnà kó àtọ̀rọ̀ yọ́kù àbí ìkòyíkú bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yàtẹ́júrúgbó ìyàyọ ọ̀nà mẹ́ta yé àbí àkànáma. Inni amantu bi rabbikum ó àmà oníṣẹ́ màwá dúdọ́ omi omi máa nìdó mẹ́dọ̀ kó ní wọ́n ò owó dúkìí ọjẹ́ omi máa dín ní mẹ́gbà mẹ́.

òun ìmọ̀ ní sẹ̀gbẹ́mbùlù máa òun pé pàdọ̀gbá lọ́mọ a àmọ́jíṣẹ́ mẹ́rin ẹ̀rẹ́ sàbàlẹ̀ ẹ̀lá kéjúrà mẹ́jú yárí àdága bá ma nàká máa sódè kọ́ọ̀kọ́jọ́ àmà alẹ́bọ́bọ̀rẹ̀ àmọ́mọ́ ma ọ ẹgbẹ́ kàmàgbà kàmàáyọ̀ yìí wọ́n ma ya yí ẹ̀ṣẹ́ kó máa ọkọ́ yọ̀yọ̀ dé apanẹ̀ ẹnẹ́bí apanẹ̀ bí ẹ́ mọ̀ wọ́n ọdẹ́ yìí ọmọ dàtẹ̀kọ̀ wọn ń gbẹ́gbú dàtẹ̀kọ̀ wọn ń gbọ́ yọ̀rọ̀ ọmọ mú bí pa bá قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين إذ إذ طلب مع قارئ أن يفوتنوا ejuke jikwa na yayi oyo mu hoto alijana da an wọn kọjọ ka wọn akini lókà alijana ora ile aliena walo mama aliena du automatic ilunga inekirei aliena gozo du automatic ngono do wadagi kui ya ya jini kolo titala ngabo eto la ke kaoma kola yeni qol ya laita kaumi to ato gwa me ogomi ya lemun o imati akuma me mate bíma gbàfẹ́rọ̀ lè rọ̀bí ẹ̀dọ́gbà kọjọ́ mi dọ́gbà dáẹ́mì ìrìn lè kọjọ́ ti mí ìbìkùnmẹ̀dàkàyàn gidẹ́ ìkẹrẹ bómi ìrìn ọjọ́ kì lòbí ọdọ́rọ̀ ń kọjọ́ adóhùn mí kù náàrí abáyọ yìí tọdú dákíkú ọjọ́jọ́ mọ̀lá ìkàjẹ́bẹ̀rẹ̀ lè amene idadi alijana amomiengu alijana amengwepi mamadio kitihile na ameruli pamujenga alijana masini dungo ekisha dodudun ugbekelo abayo igamen urugo keyaide kegalagi araku ẹni ọkùnmọ̀dún kẹrẹ bọ́pàá gbò túbìdọ́lá wọn gbígbégbé iṣẹ́ ìdógẹ̀ ìdádilé yìí ìdéhùn wọn tágùmà bọ̀ráyùn ẹ̀yà sọ̀làgì ànákwàlò ìnáka náà bó yà lè takọ́mì yàlẹ̀mún bí ma gọ́gbàrọ̀ lè rọ́bí wọ́jà alẹ́ni mínal mọ́kọ̀rọ̀mín pẹ̀lú ìṣẹ́ àkàmà bómi mímọ̀ àdúbàdọ́ lè kọjọ́ domi gẹ̀dúbàdá ní kí àmìdú tí àmẹ́nu yíma mẹ́mọ́ mà àmẹ́nu gbò mẹ́mọ́ mọ́ àmọ́ oníṣẹ́ kìdẹ́ ìta ami mufasiru na tubo amunuja kidaisa amunuja nere amunuja neli isa jẹun ìṣọ̀kọ̀pá ìṣẹ́gíjà amunuja ya níbi isa níbi isa àjẹ́nẹ́ kí a sá amunuja pẹ̀lú àṣọgọ́ ìnáma òun dúgbùgbù lẹ amunuja ìlànà bible here ni this signs shall follow them that believe in my name shall they cast out demons. Hmm? They shall speak, and they shall speak, they shall speak new tongue. Huh? They shall pick up a serpent, and it shall not harm them. And if they drink a deadly thing, it shall not harm them. Abin anegi alibi Jesus I believe in Jesus. I believe in Jesus. Aki Newton, babaka أني نيوتن وبيتن ويامي أبما تابع أنا الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين إنا نحن آمنا بالله ربا وبمحمد النبي و... وبي محمد نبيا ورسولا إيش أتاني iṣẹ́ بدي نيوتن كده ní ní wa àádọ́ yọrí lẹ́yìn ìṣìbò ya níbi ìyíta ma ó pa oyígi dúdọ́ gẹ̀ẹ́kíá ẹ̀pàun lẹ́yìn múdọ́mà ìjẹ́nà ẹ̀pàun lẹ́gùnbẹ̀ yíò pàgbàyà yìí ó ayọ̀hà ayé ẹ̀jẹ́ à ìràun máa ẹ̀wọ̀n السماء وما كنا منذرين إن كانت إلا صيحة واحدة فإذا هم خامدون يا حسرة على العباد يا حسرة على العباد ما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون الله أكبر الله يعني وما أنزلنا على قومه إنهم دوك الرهوان وأقربا موجا كدين أموجا بوكدين ما دادو جوي فاين من بعده وبيك ما هو فايني min jundin min sama ina mi soyo lu yuyu muna karowa karabuma ma ki ma ma mi batali ona mi soja ka ko banu a a wa ma kunna munzin awatu je jane ka pe ko bi o yi ma ka ya ka mi soja ka lo tu ti wa ma jabe o ya o ya ma ju ya ne je ju ya bi agbodo nji inide wero to jamisa ya dolan inide kama ayatu boka kama soja rogwata ka koko yo bolan abo yole kama incarnate ema is not in box so hata wahidatan uka unuka uka yene malaika jibrilu ile tate iwe ule imeju kari ule uka kìnnà gbálágádá bẹ̀rù lẹ́tẹ̀ bẹ̀rù lẹ́mìrì fa ìdáhùn kọ́mìdún ẹ̀lẹ́ àkọ́kíákà bẹ̀rù rí ma yí wọ ọ̀rọ̀ ánà ma ń dù kú ma bẹ́ẹ̀já nẹjọ́ kẹ́ngẹ́kẹ́ngẹ́kẹ́ngẹ́ abọ́jọ́ kọ́kọ́rọ́ ma bè ma dún níṣẹ́ pàpàkánù bẹ́ẹ̀ wúdùn kámi wúdùn ama egwu ya ya orioriorioriori ali egwu taka ya ya ya egwu eke nọkpa na keke agwọ ka ga ma tọọbi awụriri ma doriri yuko tahụ ali mgbe gị achịgba ya dị adị ama yala jebụ ali ama ma ma jọgwu ma ya ihe ìka tó ti ọjọ́ ni ní àmì sọ́yà wọn kukaki náàrí ìwòl gbáradada wa ìzáhùn ọmọdún ọ̀pàkó ma ma kún ma kún lábáyá díà ya hasrata ni alal ibad o atugo òwe ìdámọ́ ma ma ma yà tí min rasulin ekin gbadogi mana gbadoga munujawan illa kanu bihi yastazi'un sedeki sedu masuke mada munuje suke magbo usana ya oyan wa duribi lahum matala bijun anabi bijun abwe manu yugo korola adu pa annaka achagai adaka máa ìbéènù yẹ ọjọ́ abitúmọ̀ ọgbà ìmùdùtúmọ̀ ọgbà máa gbọ́ nínú ìsànà rẹ̀ ìdòlùkà wà gbogbo tó ti tọ́lọ̀ àbókì ṣe yẹ́ bí ti pàmò ní ṣọ́jọ́ àkọjọ pé yí pàmò lẹ́wọ̀n lẹ́wọ̀n àkọ́rẹ́ tẹ́gidẹ́ ìwà náwó ti tẹ́lá kàrà tẹ́gidẹ́ yìí ẹ̀hùn kàgbọ́ ayẹyẹ kàmù sọkọlọ́jọ́ kí a máa eki atie kopatie konyo adama kikubo ya garabu adai aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum wa